الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فدعوتكم الله سبحانه وتعالى أثر صلى الله عليه وسلم من àkọ́kọ́ àdúgbò fún àwọn ṣéèkù wa ṣéèkù ابن راجي حفظه الله تعالى وسدد خطاه قال ما تدكي أرنيته lára àwọn àpá tí wọ́n ń ṣe ìgbìyànjú púpọ̀ láti ọ̀súnà anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam láti tànká kí àgbóyé súnà anájú sallallahu alaihi wasallam kó lè bá jẹ́ nǹkan tí ó fọ́nká nǹkan tí ó kárí òun ni àwọn ṣéèkù wá wà. Tábà wo ibi tí wọ́n ti wá láti òsílọ́hùn, a rí pé àwọn iye wákàtí èyí ó lò sí èyí ìdóbi báyìí. Kò rẹ́ ṣe pé ọ̀nà tá a máa ń náà nǹkan tí ó wà stressful gan ni lẹ́yìn pẹ̀lú gbogbo àwọn rògbòdìyàn nǹkan nǹkan mọ́ra wọn tó ń lọ láwùjọ náà sàwọn ṣèkọ àfọ́gà Allahu ta'ala wọ́n sì ń gbìyànjú àti lọ káàkiri láti ti ṣe ọlọ́wọ́n ọba abẹ́lẹ́ wọn bá wa ta'ala kó mọ́ sí ní ládàá eléyìí àti àwọn míì tí ẹ ti ṣe ẹnu bàtẹ wèkó àtàwọn míì tí ẹ ti máa ṣe àti àwọn tẹ́ ń ṣe káàkiri náà kọlọ̀mọ̀ subhanahu wa ta'ala kò bá àtọ̀yìn sí ọ̀nà tó gbà ní iṣẹ́ ìbára ní ọwọ́ yìí bákan náà mo kí àwọn mashayikh wa tí wọ́n jẹ́ ń kárẹ̀ sheikh abu abdullah sheikh ahmed isaac bákan náà sheikh ishaq sheikh abu anisa sheikh yusuf karibi àti gbogbo àwọn mọ̀ṣáìkù wa tí wọ́n bẹ níkàlẹ̀. Bákan náà ṣé àwọn tí wọ́n bẹ níkàlẹ̀ náà nínú àwọn tí wọ́n jẹ́ ọmọ ìyá wa dáadáa àti àwọn náà gbìyànjú sí ẹ̀sìn yìí. Pàtàkì jùlọ mo kí àwọn bàbá wa Alhaj Ismail Ọláwìyí kọ́lọ́n bá kúndé kí arìnrìn fẹ́. Lára àwọn tí wọ́n gbìyànjú tán sínú ẹ̀sìn òun ni wọ́n wà àtúnṣe pé ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala nìkan náà ló lè sanyí lẹ́sàn-án eléyìí kò sí tí a lè fi wọn pàtàkì ń tẹ́ǹṣe ọlọ́wọ́n náà lábẹ́ kókó bá wa sanyí ní ẹ̀sán dáadáa àti lára àwọn èèyàn tí wọ́n máa ń rí ẹ̀kọ́ púpọ̀ kọ́ lára wọn ni wọ́n wà ṣẹ́rí ẹlòmíín bẹ́ẹ̀ ó lówó ṣùgbọ́n àti náwó ní nǹkan tí ó máa lè rí bẹ́ẹ̀ ni ẹlòmíì kò ń ṣe pé owó rẹ̀ ló pọ̀ ṣùgbọ́n látara ìmọ̀ náà èèyàn á sọ wípé ìfẹ́ni tó lówó tó ládùúgbò so tí máa ń wo àwọn èèyàn tí mo mọ̀ bẹ́ẹ̀ so tí máa ń mú èèyàn kan kò tún mọ mú wọn sí kejì lẹ́yìn tó ṣe pé tó máa ń náwó nìyí ẹ̀ sọ pé owó tó ń bẹ lọ́wọ́ rẹ̀ oṣù àwọn tó ń bẹ ní gbogbo àdúgbò lọ. Mo wá ń ṣe náà kúnlẹ̀ là ń sọ kéèyàn náwó sí ẹ̀sìn. Abẹ́láwọn ọba Subhanahu wa ta'ala ilé ìfi ẹ̀ṣin náà kọ́lọ̀ ọba kó mọ́bìnrin ládà rẹ̀. Mo kí àwọn aláàjì wa tí wọ́n bẹ ní ẹgbẹ́ wọn náà. Àwọn aláàjì wa kọ́ sí lára àwọn tí wọ́n ti fẹ́ ẹ̀sìn táwọn náà ń gbé òbí fẹ́sìn ni àwọn náà wà. Tí àwọn náà ọ̀rọ̀ wọn ti ẹnu yà mí lẹ́nu àwọn àtìyàwó wọn yìí kama ti sọ pé afa súnmọ̀ kan fẹ́ ṣe lẹ́tọ̀ọ́ níbi kan lóde rẹ̀ káwọn lọ báyìí mọ́ ìwọ̀n pé ah alhamdulillah so ìyàwó àkọ́kọ́ wọ́n jọ ń lọ síbi súnmọ̀ pẹ̀lú èjì ibi táwọn míì ti ń lọ àwọn àyè lẹ́tẹ̀ẹ̀tẹ̀ káàkiri ni abẹ́lẹ́wọ̀n bá subhanahu wa ta'ala kí ó mọ̀ jẹ́ àpàdà sàbúrú àti àwọn bàbá wa tí wọ́n ń bẹ́ńkà yẹn náà àsìkò níjà mi láti lè mọ dárúkọ àwọn yẹn lọ àwọn bàbá àkárí àgbọ̀dà ìdí ìta kọ́lọ́mà tó bá wa ṣe àlékún dáadáa gbogbo yìí àsìkò nílé kàmí láti máa dárúkọ ṣùgbọ́n mo kàmí láti dárúkọ díẹ̀. na pọ́pìkì pé amú amú nítorí nǹkan tó ń lọ láwùjọ so manzila ti sunna fi islam ipò ti sunna tó ń bẹ ní inú islam àwọn ṣèkò àwọn ti ṣàlàyé ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ so tó ṣe wípé ààyè tàník ó lè mọ́ tẹ́wà lọ títí so ṣùgbọ́n pé nípa torí ẹ̀mú ni tó ń lọ láwùjọ nísìnyí ká máa wo àwùjọ wa yìí àwọn nǹkan tí ò sí ní some years back táwọn èèyàn wó sùkú kan máa tẹnu àtẹ́lù àhàdìsà náà Muhammad sallallahu alaihi wasallam eléyìí kò ń ṣe nǹkan tí a bá sábà láwùjọ wa kódà àwọn tí wọ́n ń bẹnu àtẹ́lù ń sìn ààrín tí àwọn èèyàn máa mọ̀ wọ́n tẹ́lẹ̀ náà ní káwọn náà máa ń bàbàrà àdébà náà ti sọ̀rọ̀ lọ́wọ́ àtà ṣùgbọ́n ní ti yóò di pé ẹ̀rọ yìí kò bá làákà ìmú ó takò alukur'an ẹ wà á wò pé olótakò torí pé àwọn ẹ̀mí inú àwọn tí wọ́n ń tẹrú ìlànà tí ó ń tọ̀ àwọn ẹ̀mí nǹkan ti takò alukur'an àwọn náà bẹ̀rẹ̀ pẹ̀lú pé kí wọ́n bá dùn ṣèdánù ní ìgbà tó yá orí pé alukur'an gẹ́gẹ́ ni wọ́n ń takò so wọ́n á ní kò bá làákà yìí wọ́n á ní tọ́lọ́wọ́ bá sọ nígbà yìí kò kọ̀rẹ́ẹ̀tì kódà rẹ̀ di tó sọ náà tó ti lọ more than five six seven hundred years sẹ́yìn ẹlòmíràn ní kòránù tí ń ṣe tíra ìmọ̀nà láwọn tí wọ́n ń pè lápá àmì ìkòkò tíra kalẹ̀ tó ní kò kìí ṣe tíra mọ̀nà. Níbẹ̀ kan wá kòránù tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala ti pé ó tọ́sọ pé alkòránù òdáyìn nọ́ọ̀sì ni a ní kò kìí ṣe òdáyìn nọ́ọ̀sì tó wá bẹ̀rẹ̀ àlàyé. Mú àwọn akẹ́kọ̀ọ́ tíra tó sí bí nǹkan táwọn yẹn ń kà. So ikú gbé wá ó lè jẹ́ nǹkan tuntun táwùjọ wa ṣùgbọ́n nǹkan táwọn àfáà ti yanjú ti pẹ́ ti pẹ́ ni sheikh simon tèmi alẹ́ rahmatullah wọ́n kọ tíra kan tí àwọn èèyàn ń pè ní bayanu tẹ̀lifí shahmiya so wọ́n fi ṣe rọ́ọ̀tì fún arákùnrin kan tó ń pè ní alfakuru rọ́ọ̀tì ó kọ tíra tafsir nínú tíra tafsir yìí pàǹtí tẹ̀ ń bẹ́ẹ̀ bákan náà wọ́n kọ tíra kan tó ń pè ní tàfíìsì tẹ̀kùbí tàbí àfáàfì tẹ̀kùbí bẹ́ẹ̀ yẹn ni àwọn nǹkan pàǹtí ìsọkúsọ ìgbọ́lá fún nǹkan táwọn philosophers sọ tí ó máa fi mú súnà wálẹ̀ ó pọ̀ ń bẹ̀. sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn míì tó ṣe pé wọ́n ń lọrú ìlànà táwọn ẹni wọ̀nyí ń lọ ibi tẹ́ tí ń bọ̀ wá nù. sọ ṣé kò fẹ́ bí bí alẹ́ rahmatullah àwọn wa ṣe rọ́ọ̀tì fún tíra ẹ tí àwọn tèmi kíni bayanu tẹlifíṣì sàmìyà eléyìí ni orúkọ tíra ẹ. so eléyìí jẹ́ rọ́ọ̀tì fún alifakuru arọ́ọ̀sì ìfi ọwọ́ kékeré mú hadith anabuwa muhammad sallallahu alaihi wa sallam ní orúkọ pé eléyìí kò bá làákà ìmọ̀ táwọn ibi tí àwọn ṣe ìbí tán parí ọ̀rọ̀ wọn sí sòtẹ́ yẹn bá ní òkè àdìsí ìfà làákà ìmọ̀ ẹwà ó pé làákà ìwò ló ń sọ tó sì nǹkan tó tako làákà ìmọ̀ àdìsí ìwọ́ ló gangan ló ní problem ìwọ́ gangan ló ní problem so nípa torí ẹ̀yìn pé òkè kan sọ ọ̀rọ̀ nípa eléyìí náà wọ́n sọ fún wa gẹ́gẹ́ bí ṣekú ṣùfúnná ṣe parí ẹ̀ amọ́ngọ́ súnnà súnnà súnnà àwọn ṣekú jẹ́ kó yé wa ipò súnnà ni ó ní àwọn islam court àwọn usages usages tí wọ́n ń lè rí a ní láti mọ̀ á èyí tó kọ́mọ̀ ní àwùjọ wa tẹ́lẹ̀ tí àwọn èèyàn bá sábà òun ni pé kí wọ́n lo súnnà kó máa jẹ́ nǹkan tí ó wà mọ̀rọ́ bí fà mustahab nǹkan tí ó da ká ṣe àbí mandid nǹkan tí ẹ̀sìn fẹ́ ká ṣe tí ó kún ṣọ̀ra yẹn. eléyìí yúkéjì àwọn fòkànhá àwọn àfọ́ onífíkì àwọn onífòrò wà lọ́sọ̀bà máa ń lò ó. àní tako yúkéjì yẹn ṣùgbọ́n ìtumọ̀ súnà jẹ́mọ́ ẹgbẹ́ kó yé wa kò parí síbẹ̀ yẹn in fact òun gẹ́gẹ́ kọ́ ní ìpìlẹ̀. sọ̀tẹ́ ń gbọ́lọ́hùn súnà jẹ́mọ́ yìí sọ fún wa ó lè túmọ̀ sí nǹkan tí ó jẹ́ dígbò bídà ìdàkejì bídà sábà ní onísúnnà àwọn sọ pé kí ni oníbídíà àyíbẹ̀ẹ́kọ́ ni onísúnnà oníbídíà súnnà ń bẹ̀yẹn òun náà ni àdìọ́kàn gidi tí àmẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam fi obe wa gẹ́gẹ́ mọ́ ṣe ṣe ní àlàyé fún wa. so bídíà ni ìdàkejì rẹ̀ sọlọ́wọ́sọ àwọn àfa wọ́n kọ tíra tí wọ́n pè ní àtúnnà irú ẹ̀ ní àtúnnà ti ti ọmọ Imam Ahmad ọ̀rọ̀ àkídà ló tí ti ń bẹ̀ látòkè délẹ̀ irú ẹ̀ náà ní usulu sunna ti ti Imam Ahmad bàbá rẹ̀ gẹ́gẹ́ ọ̀rọ̀ àkídà ló tí ti ń bẹ̀ so irú ẹ̀ náà ní àtúnnà lẹ́sìn àbí áàfì ọ̀rọ̀ àkídà ni wọ́n tí ti ń bẹ̀ ṣáàrù sunna ti ti Barbahari àkídà ni wọ́n tí ti ń akídà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tíra tí wọ́n pè ní tíra wọ́n pè ní àṣùnà tó súnmọ̀ ń bẹ̀ yẹn ìtàgbàlérò pẹ̀lú ẹni kí ni àkídà gidi tó yẹ ká máa dé lórí rẹ̀ tọ́tọ́ máa ní àwọn àlùsúnà àti àwọn tí wọ́n ń bẹ lórí àkídà tí wọ́n gbádùn ẹ̀wọ́n wájú kó pé àsúnà atúmọ̀ túmọ̀ sí àdíìsì àmẹ́bíwá Muhammad sallallahu alaihi wọn àpè ní kíni wọn àpè ní sunna nítorí lọ́dọ̀ anábíwá muhammad ọlọ́sẹ̀ ní ọ̀rọ̀ ní kíni ìṣe àti àpúwà wọn àpè ní sunna tó tọ́wọ́ tó pé máa ń zì láti sunna ṣe islam ipò tí sunna wà ní islam èyí tá à ń kẹ̀kẹ́ ní eléyìí tí a sọ yìí ṣé nǹkan tó yẹ ká ni àbí nǹkan tó yẹ kí agbádá ṣáà lè sọ fẹ́ fi làákàyè wa ká máa fi tú Qur'an àwọn ṣékò ajé kó yé wa sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni wọ́n tẹ́lẹ̀ ilé ìkàsíkọ̀ lè ti lẹ́yìn náà ilé náà ní ìdílẹ̀ ilé ìwọ̀n láàrín ẹ̀sẹ̀ fàkàrí ọlọ́wọ́ bá ní asọ̀kalẹ̀ fún rẹ̀ anábíwá muhammad sallallahu alaihi wa fún ẹ kí ni kẹta asọ̀kalẹ̀ àdékìr òun ni alkur'an ní ti lẹ́yìn náà ní náà níta afẹ́ kó máa ṣe ní kó máa ṣàlàyé fún àwọn èèyàn àní ìdílẹ̀ ilé ìhìn ìyẹn alkur'an ìta asọ̀kalẹ̀ fún wọn ولعلهم يتفكرون فكنا كلمة رنسيا وانكاوي سولي جدا ونسا ساليرو ولكن تباني منزلة السنة في الإسلام ìtòsí súnà tó wà ní ìsìláàmù tó kò ń ṣe nǹkan tí àáṣojú ní táàmù ọ̀fọwọ́ ti dànù ẹni tó bá ti lè fẹ́ fún òòlò súnà ọwọ́ táàfù tó fi rí mi ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí fún ọ ní láwọn òòlò súnmọ́ ṣùgbọ́n àti fún ọ ní láwọn òòlò ọ̀rọ̀ ànábìwọ̀ Muhammad sallallahu alaihi wa sallam àti ìṣe rẹ̀ ẹ̀ àkúwà rẹ̀ ṣùgbọ́n wọ́n á ní tí ò bá bá láàtà ìmú àwọn òní gbà. so ìwọ ni wọ́n bá láàtà ìmú ni ò bá láàtà ìmú. torí náà tá a bá fẹ́ mọ ní tó correct àti tí ó correct á padà sí ọ̀dọ̀ àwọn àrùn àwọn àrùn àwọn tí wọ́n jẹ́ pé kí ni fíìdì wọn ni àwọn tó ṣe pé area specialization wọn òun ni tẹ̀ á padà fẹ́dọ̀ wọn nítorí nǹkan tó ṣe pé ìmáàmù ahmad ìmáàmù shafi ìmáàmù malik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tàbí òun ni sa'id ìjìnlẹ̀ ni tàbí ah, musayyid ni àtàwọn sàhábà jáàmù láàrin tí tí wọ́n tako tí mùsùlùmí kan wá dìde lónìí tó máa tako nǹkan yẹn tó ní kò fà láàká ìmọ̀ àásọ wípé làákà ìtì ẹni ìpamọ torí pé làákà yẹn ń ṣàìsàn so anything nínú ọ̀wà ní sọ̀lá fún táwọn ẹni ìṣíwájú wo tako èèyàn tó lè dìde lónìí sí pẹ́lú ọ̀gá máa tako nǹkan yẹn kí tó ń sọ ni pé àwọn ẹni ìṣíwájú yẹn ní akọ ni wọ́n wọn ọ̀nà tí ṣe wọn sí lórí ọ̀nà mọ̀ kí tó ń sọ nígbà rẹ̀ sí nìyẹn sọ pé èèyàn bẹ́ẹ̀ tó mọ sọ̀rọ̀ kálẹ̀ ráwọ èèyàn tó tún tẹ̀lé ó túmọ̀ sí pé kí àwọn yóò mọ nǹkan ṣe nítorí yẹn sọ pé ẹ̀ẹ́n tí àwọn àkàdé ṣe nìyẹn ẹ̀ẹ́n ṣùgbọ́n ó ṣiṣẹ́ tó nìyẹn ta ló ní pé kí á tẹ̀lé wọ̀ so àwọn nǹkan wọ̀nyí ètò pàtàkì tó yẹ kí agbóye ni náà lára àwọn nǹkan tí yóò wù mí àti kọmọ sí díẹ̀ oníkẹta bá ń sọ̀rọ̀ nípa àmọ́ gbọ́ àlùsúnná bákan náà àmọ́ gbọ́ àwọn tí wọ́n ń pè ní kíni àṣìyà àìrẹ́kọ̀ọ́ àwọn àwọn oní ṣíà àwọn tó ń pè láwọn ṣíà àwọn làwọn tó ṣe wípé wọ́n lẹ pẹ̀lú ìtí àwọn sàhábà ń bẹ lórí rẹ̀ tó ń táwọn dì mú wọ́n ó sọ wípé Ali rọ́bí ọlọ́wọ́ ẹni Fátímà rọ́bí ọlọ́wọ́ ẹná àti àwọn ọmọ wọn làwọn ń tẹ̀lé ṣùgbọ́n tí ọlọ́run ò sínú sínú àárí pé wọ́n yapa sí Ali rọ́bí ọlọ́wọ́ ẹni wọ́n yapa sí Fátímà ọ̀rọ̀jọ̀ lọ àná bẹ́ẹ̀ ni wọ́n yapa sí àwọn ọmọ wọn. Hassan Hussein àti gbogbo àwọn tẹ́jà wọn àwọn ọmọdéma àwọn wọ̀nyí náà ní tí ó jìnà púpọ̀ àwọn wọ̀nyí wọ́n ń bẹ pẹ̀lú àwọn sọ̀hábà rẹ̀ wọn láàrin. Ẹtí wọn ò yàtọ̀ sí ẹ̀sìn àwọn sọ̀hábà. Ṣùgbọ́n ṣèkọ́ọ̀nù ràn wọ́n lọ́wọ́ àti àwọn tẹ́ńpẹ́ra wọn ṣí àtò àyè. Ṣèkọ́ọ̀nù ràn wọ́n lọ́wọ́ láti lè gbé ẹ̀sìn tuntun kalẹ̀. Lẹ́tùrẹ́ ni kí ó sọ wípé Alkùránì táǹkà yìí kò ń ṣe original Quran. Ṣé original Quran ìgbà tí a lè ní iṣu pẹ̀lú Abubakar àti Omar, a lè ti mú original Quran lọ. Ó lè sọ fún wọn pé wọn à ní rí mọ́. So ọmọ àwọn ọmọdé ọmọ àwọn kan tó ń pè ní Muhammad bin Hassan al-Askari khalifa ẹni tó jẹ́ ṣẹ́ni ẹlẹ́kẹ̀ ìmọ̀mù ẹlẹ́kejì náà òun ló mú kùránì tó jẹ́ òrìjìnà wa. ṣé káàdì wọn yìí ó túmọ̀ sí pé kùránì táǹkà lónìí tabaníkà lọ pẹ̀lú káàdì wọn kùránì táǹkà kùránì tí ó ṣe kíni tí ó ṣe òrìjìnà pé kùránì yìí gbogbo àwọn kèfèrí ni wọ́n lọ́dọ̀ wọn débi tó máa ń ṣépè fún wọn. sọtọ́ máa ń sọ lẹ́yìn táwọn sọ̀hábà bóò wá làwọn ọmọ tí àwọn sọ̀hábà bóò làwọn tán wá tájú ọmọ tí wú àwọn ọmọ tí wú àwọn sọ̀hábà. sọdọ̀ nínú àwọn nǹkan tó ń lọ látàáyé lónìí pọ̀pọ̀lọpọ̀ mọ̀ torí pọ̀pọ̀lọpọ̀ náà dẹ̀ ní àfẹ́ǹpẹ̀ ẹ̀sìn lọ títí ìparẹ́ ẹ̀sìn òun lọ̀pọ̀lọpọ̀ ní ìlú. ìdílẹ́nu wípé wọ́n kan sami lẹ́yìn níṣì á ti ráwọn ní tí ó ti máa kọ̀ọ̀kọ̀ púpọ̀ lọ nílẹ̀ tó pẹ̀lẹ̀ ní àlùsúnlẹ̀ lẹ́yìn tí ó sọ wípé oyè báyìí oyè báyìí nígbà tó ṣe pé ẹ̀sìn tá ń ṣe kò níbi tá a ti ń mu nígbà tó ṣe pé ẹ̀sìn tá ń ṣe nǹkan tó ṣe pé ìtara ni wọ́n fi ṣe. Amẹ́ríkà ọ̀tẹ́ẹ̀sì ni kedere ni wọ́n ń kẹ̀kẹ́ mọ́ra wọn ẹni tí wọ́n pa ṣé mùsùlùmí lòun ṣé mùsùlùmí lẹni tí wọ́n pa ẹni tó ṣe pọ̀kì àwọn ìyàwó àmẹ́sọ̀lá àtàkùn wọn láṣẹ́wó ni ìsìláàmù wo ló ń ṣe tó ń di fẹ́ǹdì ẹni tó ń pa àwọn ìyàwó àmẹ́sọ̀lá àtàkùn láṣẹ́wó ẹni tó ń pe àbúgbàkìlú ń pọ̀rù tó pè wọ́n kébèrè ìsìláàmù wo ló pa wọ àti ẹ̀pọ̀ ẹ àti ìfọ́nṣàpẹ̀rẹ̀ wọn mùsùlùmí tó yẹ kájọ united papọ̀ kájọ ṣe nígbà wo Màtábẹ́ríkà invade Iraq ní 2003. Àwọn tẹ́ ń sọ yìí ni wọ́n sọ̀pọ̀ ti Amẹ́ríkà lórí invasion Iraq. Ṣé kí wọ́n sọ fún àwọn ọ̀fẹ́ kí ẹ̀sùn wọn lẹ̀ jẹ́ kí wọ́n ṣe kí ni wọ́n pa àwọn èèyàn. Ìyẹn àwọn tí wọ́n tán àṣẹ́bọ̀ ara wọn tún sọ́nà. The same thing náà ní Syria, Yemen, àmọye àwọn àrùn sọ́nà ni wọ́n pa ní Syria, àwọn pa ní Yemen láwọn tá ń sọ yìí wọ́n pa ní lebanon ààrẹ yẹn kẹtẹ́ ń pè kọ́ sí mùsùlùmí so ẹni tó jẹ́ kí ni wọ́n èyí kẹtẹ́ ló wà ń ta nǹkan ẹni àwọn èèyàn táwọn eléyìí ti pa náà wọn tí wọ́n fi ara títí sún náà ó ju ìlọ́pẹ́ mẹ́wàá àwọn tí ń bẹ́ ẹ̀dì pa nínú nínú àwọn tó fi ara títí sún náà lọ. aburú tí eléyìí ṣe owó òtítọ́ aburú tí israẹli ṣe ní kájà lọ láwọn tí wọ́n fẹ́ ni wọ́n ṣòfò níbẹ̀ yẹn. torí pé ẹ̀sùn táwọn gbé dání yẹn ni ẹ̀sùn yẹn jẹ wọ́n lógún wọn ọ̀kọ̀ láti mọ ẹ́nìkì sílẹ̀. ṣùgbọ́n tó ṣe láàánú ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ìtara ló pọ̀ jù. àwọn ìtàn wọ̀nyí ẹlòmíràn máa ń pa ìtàn ẹlòmíràn máa ń tó ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ jẹ́ pé a ní láti gbọ́wọ́ pa ọ̀kan wọ̀nyí pé bá pèrè lẹ́ni tó ń tẹ̀lé súnà níbi wa Muhammad sallallahu alaihi wa sallam tẹ̀lé súnà bó ṣe yẹ kó tẹ̀lé má dàbí ọ̀rọ̀ kan má tẹ́kì pòsíṣàn kan àti pé o mọ nǹkan tí súnà sọ lórí rẹ̀ àti imam sofia bin saheed kauri ari rahmatullah wọn sọ fún ẹyẹ kan yìí wọn ní ìní sàpá ata anna tàfíkà ráfẹ ẹnna àti afẹrin tọfàì ọmọ ẹsìn yìí ó wá ṣe pé o ní láti ṣiṣẹ́ orí rẹ̀. Tàbí tó wá fẹ́ ọrí orí yẹn, wá fẹ́ ọ, títẹ̀ sí máa wà, tẹ́lú bákan ló ṣe gbọdọ̀ ọ, tẹ̀lé áfàrí yẹn tẹ̀lé tẹ́kì yẹn. Ṣé ọ̀pọ̀ tí nǹkan tá lẹ́bi sọ̀rọ̀ láti kò fẹ́ sọ̀rọ̀ ń pẹ́ fún wa? Káwọ̀ lápẹ̀ bí o sì bá a tó ṣe ìpọ̀sẹ̀. sọ, ó ní bá a ṣe fún àjáde, afẹ́wọ̀n mọ́ṣáláṣí ó ní tá a sọ tabajáde ó ní tá a sọ afẹ́gbẹ́bìnrin láṣepọ̀ ó ní tá a sọ kẹfẹ́ sí kẹfẹ́ sí ọ̀dà sí i ṣùgbọ́n káwá gbòkó láti kó àwọn nǹkan wọ̀nyí òní problem jọ̀mọ́ à ń pe àkíyèsí wọn ẹjẹ́ aṣọra fún ìtara ìtara pọ̀ ìtara pọ̀ sòyè ní kẹlẹ́mi máa tẹ́ẹ̀kì position tí ó yẹ kó tẹ́ẹ̀kì ẹlòmíràn láwọn kan tẹ́lá ti 1990 kò sí tó ń jẹ́ tọ́láfí 1990 à ń sọ eléyìí fẹ́rẹ́ ni tó ń pèyàn ní tọ́láfí 1990 nítorí wípé ó dúró ti hadith Ànábì Muhammad sallallahu alaihi wasallam nípa bá a ṣe ń bọ́ olórí lò nípa bá a ṣe ń bọ́ olórí lò ó ní dúró ti hadith Ànábì sallallahu alaihi wasallam nípa bá a ṣe ń bọ́ olórí lò àti kí ni pòsíṣàn wọn lórí àwọn kẹtó ìṣẹ̀lẹ̀ yìí láti kàtí ni wọ́n máa ṣe. Orí pé kí ni àwọn tó dá wọn lè gẹ́gẹ́ fúnra wọn, wọ́n gba àwọn ṣíà, wọ́n gba àwọn àfihànbà. Wọ́n jọ ń ṣe papọ̀ ni. Látòrí kan ni wọn tó ń sọ wípé ìmáàmù Kùmẹ́rí bó ṣe pé ní ẹ ó ní ta àlámná fún ẹ ìmáàmù Kùmẹ́rí kàmá ta àlámná fún ẹ ìmáàmù àfàìfàìnà. Ó ní akọ́ ẹ̀kọ́ ẹ̀sìn lọ́dọ̀ ìmáàmù Kùmẹ́rí máa ṣe kọ́ lọ́dọ̀ ìmáàmù àfàìfàìnà ẹni tó ṣe eléyìí kàmádà ń darí náà kì lára àwọn olóyè àwọn ìwádìí sotori náà ẹ jẹ́ kí a mọ tó tọ́ kí a má fi tara dá sí tó lọ látàyé ìtara fi dá nǹkan tó lọ látàyé òun ló ń fa ìlọsẹ́yìn fún àwa mùsùlùmí wọ́n ti gbọ́ bá tí ó ti súnà nígbà Muhammad sallallahu alaihi wasallam àárín bí ọ̀rọ̀ wa yóò ṣe àyànjú sí. دور الروش اللي تتسي صاب الله سبحانه وتعالى كي أسانو أن يقطع كفية سوا دوري سنة نبوة محمد صلى الله عليه وسلم سبحانك لا هم بحمد أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب جزاكم الله خيرا عادي بس أنا شيخ وأفهم تعليق من شلولي إنسان في السنة عادي يقول ورا يا فيه ó fẹ́ ó kọjá mo dárúgbà sí ṣòkòtò mi ò máa wọ́lẹ̀ ẹ wo àwọn nǹkan tí wọ́n sọ nípa ọ̀rọ̀ àwọn ṣíà ṣíà àti súnní ẹni tí ò bá tí ìgbàgbọ́ yé súnnà bí lẹ́bù wípé kó lè ṣe àtọ̀ láàrin súnnà àti ṣíà.